àwọn tó pẹ̀lú àwọn alùsùn náà alùsùn náà wọ́n yẹ ká alùsùn lọ́kọ̀ọ́gọ́rùn wọ́n yẹ ṣe alùsùn náà ẹ̀tí ò bá ti gba ìmáàmù Hasan al-Basri tí ò bá ní ìmáàmù alùsùn náà Hasan al-Ash'ari al-Hasan al-Ash'ari kò ṣe tí ò bá tí

How long do you have any question? Um, Sàlàfíà alùsùn náà gbogbo wọn tí a mú sí náà làwọn sọ fún ẹgbẹ́ rárá èmi alùsùn náà nìyẹn. So Sàlàfíà ẹ̀ òun ni kò tí kò kìí ṣe mẹ́ta àná gbogbo wa ìkókò àwọn olóòtú lọ́lẹ̀ táwọn sálà sálà fara ní ìlú mẹ́ àwọn sàábí náà bá tẹ̀lé lọ. sọ́wọ́ máa ti yàtọ̀ sáwọn yẹn ti rọ́ ló. ó ṣe lo ọjọ́ méje láyé pàtó dé yóò lo ọjọ́ tí ń di èmi torí pé ikú tó já sí yẹn gbá òjijì ló já sí. òjijì ló já sílẹ̀ yẹn ẹ wọ́n máa wò ní òníkà fóun ṣe ìpolówó já sí bẹ́ẹ̀ náà ni àlùyá náà ló já sí tó bá débẹ̀ ọjọ́ méje yẹn náà yóò lò ó ọ̀dà àwọn ọ̀dọ́ àwọn àgbà tí ó bá rí lọ ìbéèrè oríṣiríṣi ìyà abáyé máa ń rọ̀ púpà lọ́dún tí máa ń lò ní Táwọn bá jọ ní ọ̀rọ̀ òṣùwọ́ lójú láì yóò wọlé sí ìfọmọ ẹgbẹ́ tó bá wọlé yẹn ìfọ́dún yìí fi sàbàyí náà gbogbo ṣòwò tàbí kéde aṣọ orí ẹ̀wọ̀n ìbéèrè kọ̀ọ̀kan bí ó ti máa kọjá ní ta ní àjẹ́bì rẹ̀ tí ò rí sí ta ní àwọn nǹkan tí ó rí bá rí bẹ́ẹ̀ ẹ ṣàdúrà fún ẹ máa ṣàdúrà fún tèmi ìjọ mẹ́gbẹ̀ẹ́ ìgbàgbọ́ àpẹẹrẹ ọmọ tó èèyàn wà tẹ̀ àwọn aṣọ ẹgbẹ́ ìmọ̀lẹ́sì láti ètò tẹ́kù ẹ̀ka lẹ̀ ẹ̀ka máa ń gbé ṣé wọ́n fún ìmọ̀lẹ́sì láti àbí ẹni tí àfáà tẹ ìmú kẹ́ẹ̀sì ìdíṣọ́pẹ́ ìmọ̀lẹ́sì láti èyí nìyẹn. nínú àkídà wọ́n máa ń sọ̀rọ̀ lẹ́nu ìgbàgbọ́ ọ̀rọ̀ àkídà láti sọ̀rọ̀ ẹbí léèrè kí ló ní àkídà. àkídà yẹn أشهد أن لا إله إلا الله وأن محمدا رسول عقيدة يتبني وفي القوة لبني so ìyẹn ẹlẹ́gbẹ̀ẹ́ ọlọ́run ọ̀fẹ́ ẹ̀yìn ṣúgà ní lọ fún ẹgbẹ́ eh, eh, pàdé ìdí lára gbogbo ìyẹn wá pàdé ìdí lọ́wọ́ lóko àáṣe àwọn àlàyé bọ̀ àlàyé yẹn díẹ̀ díẹ̀ káṣe kò ní kò ní pọ̀ àmọ́ nǹkan tó fẹ́ fẹ́ lọ dì ní gbogbo wa ìní àlùsọ nílẹ̀ òun Masha Allah wáyé jàmáà Masha Allah. سواد الأمة والآل السنة والجماعة فوق عمر عاشق عدم رضي الله تعالى عنه wọ́n ṣe fún ìmọ̀mà ìṣàfẹ́ kéré ẹ̀yà fún ọmọ ìpẹ̀lẹ̀ ìṣẹ́ wọ́n pàtàkì fún mi ò tí mo rí 1984 bàbá yìí ṣe ẹlẹ́yàmẹ̀yà bàbá yìí ṣe ẹlẹ́yàmẹ̀yà 1984 ìgbà táwọn ọ̀dí à tí wọ́n fi bàbá sí nígbà náà ó jẹ́ ó jẹ́ bọ́ọ̀lù bíbí bọ́ọ̀lù wọ́n fi wọ́n síbẹ̀ national filming for all bàbá ló wá mẹ́ṣọ̀n àwọn tó fẹ́ fi ṣe welfare officer bá fúnra wọn ni wọ́n ti fún ṣùgbọ́n máa di ṣafẹ́ láti jẹ́ mẹ́ta bọ́ọ̀lù dáadáa bí èyí tí mo lè lẹ́fẹ́ tó kàn èyí pé nínú tíra bàbá wọn láti mọ́ gbé fún sí kàmẹ́ kò sí ẹni tó sọ orú ó dà sí gbogbo ọmọ tó kéwú ní adájú tí ó ka twenty six nípa áfíríkà náà ọ̀rọ̀ tí bàbá sọ ní wọ́n ní. bàbá pèsè òkàdá ní ojú bá tó sánà. wọ́n jẹ́ ọlọ́ọ̀gbà ara ni ó máa. wọ́n fi wé ìmọ̀ ṣáfì. lónìí àwa náà ṣe fẹ́ gọ́ọ̀rù adájú tèmi ní silicon valley òun la fi ń o a má gbé nígbà